adọ́pẹ́ fún ọlọ́run ọba àlejòra atọ́rọ kẹ́ẹ̀dì ọlọ́run fún oníṣẹ́lá ní Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run ìjọ ọlọ́run kí ó máa bá nàbí fún ọba àwọn ará ilé ẹnàbí àti àwọn sọ́ọ̀bẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rí lànà tó ń ṣe ọlọ́run bá ṣe lábílẹ̀ títí di ọjọ́ gbèǹde àìkíyàmà pẹ̀lú ọlọ́run àátẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú àkọlé ta pè ní ahlu sunnati wal jama'a khasa'isuhum wa jima'atuhum à ń bára wa sọ̀rọ̀ nípa gbólóhùn tó máa sọ pé ahlu sunna wal jama'a gbólóhùn kan tó ṣe pé a sọ pé ó gbajúgbajà látìgbà tó ṣe pé ti pẹ́ ni torí pé lọ́dọ̀ àwọn ẹni ìsíwájú wa ọgọ́rọ̀gbà wọn àmọ́ tó ń bẹ wọn àmọ́ rí ìyàtọ̀ kan láàrin táǹpẹ̀ ní súnà àti islam ìlú pàtí ọkàn náà afá ìmáàmù al-Barbahari àwárìbàwùlá tó kọ́lá rí pé ìlàmù ẹlọ́mọ̀dájú pé o annal islam wà súnà ìtàǹpẹ̀ ní islam gẹ́gẹ́ òun náà ní táǹpẹ̀ ní súnà wà súnà tu iyal islam bẹ́ẹ̀ ni tí wọ́n pè ní súnà òun ní islam wala yakumu ahaduhuma illa bil akhar bẹ́ẹ̀ la lè gbé òpó kan dúró nínú ìkíní kejì wọn àyàfi pẹ̀lú ara wọn ìyẹn ni la yakumu islam illa bi sunnati wa la yakumu sunnatu illa bil islam a lè gbópo islam dúró àyàfi pẹ̀lú sunna bẹ́ẹ̀ ni a lè gbé òpó sunna dúró àyàfi pẹ̀lú islam méjèèjì kò sí yàtọ̀ láàrin wọn kò sí ọ̀dọ̀ láàrin tó ń pè ní àtúnnẹ̀tú wal islam torí pé méjèèjì náà lọ́wọ́ bá níṣọ́lá ló so papọ̀ mọ́ra wọn kẹfà báwo ló ṣe rí bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn àbá ìṣẹ́kùn islam ibn taymiya wa rahimahullah wọ́n ní kò dín ní àyè ọgbọ̀n tó ti pẹ́ ọlọ́run bá níṣọ́lá tó wà nípa Allahu wa rasul wọ́n ní kò dín ní àyè ọgbọ̀n nínú alukur'an ó lọ gbogbo tó wọn balùwẹ̀ tó bá ti ń dárúkọ aláhu yóò lè má dárúkọ àrùsùn wọ́n mọ̀ nípa ìlàhà wọ̀rọ̀sùn àti ìlàhà wọ̀rọ̀sùn wọ́n ní kò dín láyé ọgbọ̀n tó tọ́lọ̀ ó dárúkọ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ọlọ́lá ìkejì kò ní طاعة الله طاعة الرسول الله عز مدارك يتلي عنو يتلي على محمد صلى الله عليه وسلم أنا بعض الله عليك الله دارك ما قبائك الله عليك الله واسم داخل لك حيث قال الله تعالى فليعذر الذين يخلفون عن أمره أن تصيبهم الفتنة أو يصيبهم عذاب عليم ọlọ́lọ́ balùwẹ̀ tún wá da sàlẹ́sà nígbà tó ti tó papọ̀ ọlọ́ba wa da sàlẹ́sà pé láti sọ̀rọ̀ fún gbogbo ọmọ ènìyàn fàlùyà àtàrò ìjẹ̀dí náà yóò kàlẹ́ fún àwọn àmúrí ẹ ti lọ fún wọn fún wọn gba ìkìlọ̀ àwọn wo ni ẹlẹ́dí náà yóò àmúrí àwọn tó ṣe pé wọ́n ya pa àṣẹ ànẹ́bì na ìbámu àbíyẹ ẹlẹ́ta eléro kí wọ́n bá jẹ́ ti wọn ọlọ́mọ àdìsọ́lá tí wọ́n dá ọ̀pá lẹ́fà báyìí. wọ́n nínú àwọn nǹkan míì tó jẹ́ ẹ̀kọ́ tá a bọ̀rọ̀ kọ́ òní wípé òpó ìsìláàmù lè dúró péye kankan ìlà bí Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ kọjá ìsìláàmù lè dúró ẹ̀dẹ́yàn àyàfi pẹ̀lú tẹ̀lé ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam èyí ló bàbá wípé bàbá bàbá kẹ́lìmọ̀ ṣàhádà wa ní aṣàhádù an la ilaha illallah wa anna Muhammadan rasulullah a lè gbé fún islam pẹ̀lú aṣàhádù an la ilaha illallah faqat lọ́yẹ́ náà kò lè lọ báyẹn islam ò tí dúró ṣùgbọ́n ilé àwọn afọ yìí pé tó ti pé àwọn ọmọ ẹ̀kọ́ wípé àtúnyà nígbà tí wọ́n fẹ́ tó rẹ̀ gbà mí. ọ̀gbọ́n nínú àwọn àfa àti wọ́n ṣe kíra láwọn ẹni ìṣíwájú wọn a máa usulu usulu tó usulu ikú wọn ni pé usulu ní islam torí pé àwọn gbọ́ yé báyẹn wọ́n àdánwò àgbáyé ló bá wa àsìkò òjé tó ṣe wípé àwọn èèyàn fi ṣe tààrí tuntun náà pẹ̀lú àwọn àlàyé mi ẹ̀gbẹ́ náà àwọn tó àmì tó gbajúgbajà wá ní ìdánpè tuntun náà máa ń tààlà wú ẹni tó bá ṣe àátọ́ lẹ́sàn wàmọ́tàlákà wú lẹ́nu àfihàn tó bá jùlẹ̀ àmì kí àìkọjẹ́ kàlá kò rí bẹ́ẹ̀ nínú tààrí tuntun náà kò sí tó jọ bẹ́ẹ̀. kò sí tó jọ bẹ́ẹ̀ bí kùránì kò jẹ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni àsúnà tó sáàbì ta wà àjèbò ọ̀rọ̀ yẹn ló jẹ́. tó eléyìí ni áfíù tá à ń gbìyànjú kálíbà gbọ́ ipe tó wá sọ pé súnà súnà ìpìlẹ̀ tó mú wà òun nílé wọn tó wá ṣe nípa súnà nígbà ìsìláàmù ló ń ṣàfihàn ẹ̀sí kò tọ́wá tó ń gbọ́ súnà ìsìláàmù náà ni wọ́n sọ fún wa ọ̀rọ̀ àwọn tó ń gbọ́ pé àálù súnà bìmánà àálù ìsìláàmù bẹ ìsìbá nàbí Muhammad sallallahu alayhi wa sallam òyìn bá tó fún aláìmọ̀ kan pé aláìmọ̀ kan ló sọ pé àwọn báyìí àbí àwọn àálù súnà wọ́n tó tó ń pé àwọn àálù súnà kí ni wọ́n gbà yẹn

àwọn àwọn ní áàlù súnà àtọ́jọ́ wọn ní ìgbà wọn ní áàlù àṣàr wọn ní áàlù hadith fún àtọ́ pé àwọn àṣàlẹ̀ àwọn sọ̀lẹ̀tì gbò gbogbo eléyìí àdàmọ̀ pé orúkọ ni nígbà bàbá ìṣòro náà ní nígbà kí ni àtúnà ìjọba ní áàlù súnà àti nígbà kí ni ẹ̀sára ta ni anabuwa Muhammad sallallahu alaihi wa sallam

kí wọ́n máa jẹ́ àánú ìtìbá ìnàbí sallallahu alayhi wa sallam orúkọ tí gbogbo wa gbà ní títí pé ààrò rí mú kú ọ̀bẹ alẹ́ muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi Irbad bin Sariya radiyallahu anhu oní bàbá wọn ti ọlọ́run kọ́kọ́ àwọn pé man ya'ish minkum fatayara ikhtilafan arábìnrin gbogbo ẹnikẹ́ni tẹ́ni ẹ bá gùn nínú yín fàtàyọ̀rọ̀ kìlá fọ̀nkẹ̀ sí yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu ìyapa ẹnu níbo ni fìmú dí nípa ọ̀rọ̀ ẹ̀sìn fàtàyọ̀rọ̀ kìlá fọ̀nkẹ̀ sí rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kí ni hálù àrẹ Muhammad sallallahu alaihi wa sallam tó mú wa kí ni way out kí ni ọ̀nà àbáyọ tánàbí sọ ànábí ní fa'alaykum bí sunnati sáwọn sọ pé ànábí ò mọ́ sọ rí kí ló dáa sọ pé fa'alaykum bil islam ẹwọ́n kan tánàbí sọ mẹ́yẹ sallallahu alayhi wa sallam tùrùkú ànábí ò ṣe láàrin sunna àti al-islam وقال فعليكم بسنتي ودوانيه فلسنة يا نبي محمد صلى الله عليه وسلم وسنة الخلفاء الراشدين أتلانا وصحابامي àwọn àrólé afínimọ̀nà ilé níta tó máa pé aljamaa kí n tó bá wọlé ní ẹ̀sùn wọ́n lọ pé ààlù súnà aljamaa tó bá tún gbogbo lóhùn àwọn ah, wọn na tí wọn bá bọ̀rọ̀ yẹ kó ń bẹ̀. ó túmọ̀ sí pé tàbá sọ pé áàlù fún náà ni wá bó ṣe rọrùn láti jẹ́ ní orúkọ abọ̀rọ̀ mọ́ kí ni àwọn àtọ́ ìtù àwọn àròyìn láti ròyìn gbogbo àwọn tó bá jẹ́ ìdí ìlàjò pé eléyìí náà fún wa torí wípé iṣẹ́ la fẹ́ lọ gbé bá ọlọ́run ilé ayé àrẹ wà náà ìwọ́n náà láti kí ni a ti ṣiṣẹ́ àpapọ̀ wọn ní àdúnìyà lílẹ̀ àmàl ilé ayé ká bẹ́ẹ̀ fún iṣẹ́ tá a ṣe ni o wọn àákúrọ́ ní sàwà ọrùn láti lọ sí kí ni àlùkárù láti lọ sí kí ni láti lọ gbẹ̀sán yẹn ló ń ṣe ọlọ́run fi kà fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó sọ pé ìnáma yíya àmàlùkún أعطي لكم ثم أوفكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه رواه مسلم هو حديث صحيح فجلوني إنما هي أعمالكم آريا وشتاشي تعطيا لكم قلنا لا لا لا تجو كما فوني إجابة الجلالة بكرين أجمعون àmàlùkùn òfin àlákùn òun náà làbá yín tọ́jú pamọ́ tó mọ̀ wá fi gún ìyá ha tó bá wá yá iṣẹ́ ẹ̀ náà lápàdà wá ti san nílẹ̀ tọ̀ pàmò wọ́jẹ̀dọ̀ káyè gbogbo ẹnikẹ́ni tó bá wá rí dáadáa gbà látòrí iṣẹ́ tó ṣe pẹ̀lú àpàdùlá tó dúpẹ́ fọlọ́ wọ́n mọ̀ wọ́jẹ̀dọ̀ káyè rọ̀ ní ẹni tó bá rí ìdàkejì dáadáa gbà so làbúdá nínú àmàlì kò sí èdè jùlọ wípé abọ̀rọ̀ ṣiṣẹ́ yẹn ló ń ṣe lọ́kọ̀ fáwọn sọ́ọ́bà rẹ̀ pé ẹ ìmáàlù ẹ máa ṣiṣẹ́ lọ fa ìnákún mùyọ́sàrú ìmàkúlù kọ̀dà eríkálùkù ààjò sọlábà pàdé ta torí ẹ̀dá látara kí ni iṣẹ́ tó ṣe làbúdá ní kàtọ́ ìsìn ààrí súnà fún ọlọ́pìn ààrí súnà làbúdá nínú àmàl wọ́n ṣiṣẹ́ iṣẹ́ tó ma ṣe onímọ̀ tọ́ka ka tá a fi ròyìn wọn bí ìgbà tá ni tá a gbé ṣúgà kalẹ̀ àwa mú pálí amúyọ̀ tó mẹ́nu yọ̀ àdá àmú ṣúgà tó pali shuga àdá kúrò mẹ́ àwa mú pálí ṣúgà ṣúgà tó wà nú ẹ̀ àwa dà sínú yọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sí pálí ṣúgà sí ọ̀bẹ náà tó bá tẹ̀ sí ẹ̀ ṣé ṣúgà ló máa pè é ni náà iyọ̀ ló máa ṣe kí ni iyọ̀ ló máa pè é torí pé a kàn fún lórúkọ yẹn lásán nítorí pàtàkì náà ní kí ni ní tó ń bẹ nínú pálí yẹn torí tó ṣe pàtàkì lára ẹni kọ̀ọ̀kan wá òun náà kọ́ ní orúkọ tó ń tòwájú bí ó ṣe táǹkì kí ni nǹkan àìṣèníṣẹ́ pàbẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wípé àlùsùnà wal jàmáà wọ́n ní àwọn òròyìn tábọ̀rọ̀ máa bá lánàá tó bá ṣe nípa súnà ànábì sallallahu alaihi wa sallam tó ṣe máa rẹ̀. mo rò pé a ti bọ̀rọ̀ gbọ́ pé ti bá rí fífi súnà súnà tí mò ń sọ al-islam fil haqiqa islam gẹ́gẹ́ kọ́nà ọba àlejò ọlá tó fẹ́ ká ṣe. so àwọn ọ̀rọ̀ ìwọ̀n lábọ̀ ọba lára àwọn tó bá ṣe àfihàn ara wọn sára anabi muhammed sallallahu alaihi wa sallam àtúntò àtúntò pọ́ǹtì méjìlá tó pọn lọ́yìn tó kọjá pọ́ǹtì àkọ́kọ́ wò ni wípé àlùsùnà jàmá gbogbo àwọn tó bá ṣe yíṣu ara wọn sára súnà nàbì mazdaru aqidatuhum kitabullahi ta'ala wa sunnatu rasulillahi sallallahu alaihi wa sallam ìpínlẹ̀ gbogbo wájú àlùsùnà òun wípé àdìọ́kàn wọn tí wọ́n fi ń ṣèjọ ti fọ́lọ́ ibo ni wọ́n ti mú inú kíra ọlọ́run bá alkitab inú súnà nígbà muhammad sallallahu alayhi wa sallam inú alkitab wa súnà ó kù kẹyọ̀ká àlàáfà ní sẹ́lẹ̀tì umma pẹ̀lú àgbọ́yé tí àwọn sọ̀hábà tó bá lọ bí lògbà fún bí ti gbọ́ kìíní ẹ̀yẹ gbogbo ẹ kí n sábà fi ṣe àdì ọkàn torí pé um, nǹkan méjì tó bá bùbá mẹ́rin déèyàn al-i'tiqad wal-amal al-i'tiqad in tó ń bẹ nínú ọkàn tá a dì ọkàn wal-amal àti iṣẹ́ tá à ń ṣe níṣẹ́ ọmọ bẹ̀rẹ̀ pé méjì èwo ló tóbi jù al-i'tiqad aw nínú ìtaàdì ọkàn àbí ìta ń ṣe níṣẹ́ èwo tó tóbi jù ilé ọ̀rọ̀ táwọn àpá kan lù tipẹ́tipẹ́ ni àyẹ̀bá àtúntò tó yàtọ̀ àdéhùn àwọn wọ́n gba Islam àwọn oko tí wọ́n gba Islam lẹ́tẹ̀ Islam ni o tó bá rí pé ilé àwa náà á ti di onígbàgbọ́ òdodo ah. kẹta náà wà ní kí wọ́n ayàkalẹ̀ fún wọn pé قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم ìtumọ̀ ayé àìlọ́ ọlọ́run sọ pé kọ́ọ̀lẹ̀ ti làárọ̀ bọ̀ àmàn náà àwọn ọmọ ọkùnrin sọ pé a ti ní ìmánì kúlù ìyá nábì sọ fún ọ wípé láǹtò nínú ẹ sì ní ìmánì o wà láti kúlù àfìlámù náà ẹ kọ́ sọ pé àti gba islam wà láàmà yẹ̀dùkúlù ìmán tí kò lù bí kúrò pé ìmán ní òtí ṣe kí ni kò tí mọ̀ bẹ nínú báyà yìí àìsàn àwọn àfáàgbé wa wípé al-ìmán wà àrùkánùhù ìgbàgbọ́ àti àwọn orí ẹ̀túnkún tó ní iṣẹ́ amalun qalbiyya iṣẹ́ ọkàn ni wal islam amalun zahir ìsáàbù yìí tí ó máa júwe iṣẹ́ ọkàn yẹn wọ́n ní àgbà wípé àwọn ìbáàdà kan bẹ ìbáàdà tó ń kọ̀lùdíyà bẹ́ẹ̀ ni àwọn ìbáàdà kan bẹ ìbáàdà tó ń jásàdíyà áwò bàdàníyà àwọn iṣẹ́ àwọn ìjọsìn ọkàn àwọn ìjọsìn ìta àfàràṣe nínú àwọn ìjọsìn ọkàn ẹ̀dí tó ti bẹ̀rù náà ni al لا إسلام بدون الإيمان kódà lè sí Islam láìsí kíni láìsí al-iman láìsí gbàgbọ́ tí a bá kọjá ń pè ashhadu an la ilaha illallah tó bá kọjá ìrẹsì gbogbo agbọ́ báyìí sí ìtọ́rọ̀ sí wa nìyẹn wọ́n ẹ tó ṣe pàtàkì ìtàlẹ́ tó ṣe pàtàkì jù Allah kí ni ó fi sọ ti tàlá yẹn amalun qalbiyya isi ọkàn ni ìtòkọ̀ kọ́kàn yẹn àárín òun ni Allah ìtòkọ̀ jáde àárín òun àtàwọn wo ni àwọn alókù tẹ̀wọ́n lọ́lọ́ ló tóbi ju méjèèjì àwọn olùkọ́ ìyá iṣẹ́ ọkàn tóbi mùsùlùmọ̀ abọ̀ iṣẹ́ lórí amọ́lùmkọ̀ndíyà iṣẹ́ ọkàn wa àwọn fi pé a abọ̀rọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá ti strong dáadáa òun náà ni iṣẹ́ tá a máa fi ara ṣe lóko ti kíni náà tó dúró ìgbà ni o tó ní máa bẹ̀rù èèyàn kan nígbà tó bá ń ṣiṣẹ́ ìgbà ni o ní máa àǹfààní fẹ́ rí níbi iṣẹ́ tí mo ṣe nígbà tí yìí tó wá bá ìbéèrè mẹ́ta anábì dẹ̀ dá lò ó ní fàkbírni àni islam fàkbírni àni iman fàkbírni àni ihsan fún mi lóò nípa àkọ́tà ń pè ní islam fún mi lóò nípa àkọ́tà ń pè ní al-iman fún mi lóò nípa àkọ́tà ń pè ní al-ihsan dáadáa bàbá àtọ́fà wípé èèyàn lè jẹ́ mùsùlùmí kullu muslim laysa kullu muslim mu'min walakin kullu mu'min muslim tó pé ẹjẹ́ mùsùlùmí kò túmọ̀ sí yóò jẹ́ kí ni mùmìnì àmọ́ gbogbo ẹ tó bá ti ń jẹ́ mùmìnì ló jẹ́ kí ni mùsùlùmí torí pé bárúkàbà al-iman ó tóbi ju márúkàbà al-islam ipò iman ó tóbi ju ipò islam lọ. ibi tá a ti mú àdìọ́kàn wáyé àdìọ́kàn òní tó ń pè ní àkídà nípa di ọkàn nípa ọba tó dá wa ká tún lè máa ṣèjọsìn fún gbogbo ẹgbẹ́ tó bá pẹ̀lú al-sunnah wal jamā'ah aqīdatuhum tu'khadh min al-Qur'ān wa sunnah 'alā fahmi salafil ummah àdìọ́kàn wọn inú al ni inú sunnah ni bẹ́ẹ̀ ni inú kíni pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà àkọ́kọ́ pàtàkùn torí pé àwọn àkọ́ ìdò oríṣiríṣi ń bẹ láti kò tá à ń bẹ nú ẹ̀ lẹ́yìn láti kò tá à ń bẹ nú ẹ̀ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì á ní gbogbo ẹni tó bá jẹ́ àlù súnà àlù súnà wà jàmá àti láàyè kọ̀dìmúnà làákìlì alànàkìlì láàyè kọ̀dìmúnà làákìlì gbogbo ẹni tó bá jẹ́ àlù kò ní máa fi ìròrí rẹ̀ síwájú ìtọ́lọ́ọ̀bá sọ عقيدان ابو محمد صلى الله عليه وسلم ولا كشف ولا من مات ولا يقدمون كلام شيخ او ولي كونيتي اوروالي كاكا سواجو اورولو اتو محمد صلى الله عليه وسلم ìròyìn ẹ̀lẹ́ ti bá ti ròyìn ikú bá tó bá pèrò àwọn ní ní súnmẹ́ nìyẹn wọ́n èyí tí ròrí èyàn kankan síwájú wọn ní jẹ́ kí lórí kẹta kó borí ìtọ́nà ọba àlítọ́lá sọ wọn ní kí lórí kẹta kó borí tí ahmed muhammad sallallahu alayhi wa sallam tó sọ wọn tó wá tó jùlọ ọlọ́ba àlítọ́lá kí lọ fún àwọn onígbàgbódodo ya ayyuha alladhina amanu la tuqaddimu bayna yaday illahi wa rasul wattaqullaha inna allaha sami'un alim onígbàgbọ́ òdodo ní máa gba papẹ̀rẹ̀ síwájú ọ̀rọ̀ ọlọ́run àmẹ́rì muhammed sallallahu alayhi wa sallam. a ń bèrè tàbí pé wọ́n wá gbé ọlá fún làákàyè wọn àtàlàyé fún wọn pẹ̀lú àwọn èèyàn làákàyè tẹ̀ ló fi ń ṣẹ̀sì. tó bá ní ọlọ́run sọ báyìí ayọ̀ sọ sọ báyìí ó mẹ́nu súnà báyìí báyìí àwọn ẹ̀bọ̀ tábà wò báyìí. ẹlòmíì èyí tíṣẹ́wù rẹ̀ bá ti sọ ni. etí ṣé wẹ̀ bá ti kékeré ni tó bá ti sọ òun náà lábẹ́gé. ó dábàá sọ pé ah but wàláì ọ̀rọ̀ yìí ó takò ayé àlùkò ẹ̀ kẹ́kẹ́ ayé àlùkò ẹ̀ yẹn fún. ìtókù tí ó sọ fún yín ni pé ṣẹ̀rá lọ sọ pé àwọn bàbá wa yóò máa ṣe ni. ìtókù máa sọ fún yín nìyẹn. ẹ tó bá ka nǹkan dáadáa ẹ yóò sì mọ ibi tí irú wọn máa bì lọ́ǹtì. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان شيطان يدعوهم إلى دار السعير ọlọ́run tó bá kó fún wa eléyìí kí àwọn kékeré náà ní tí ó pé ó bá nàbí lògbà àwọn ìwà fún wọn pé ẹ tẹ̀lé tọ́lọ́ ọba àlejò látọ̀kalẹ̀ kọ́ọ́lù ìtújà ìlẹ̀nu náà ni pé بل نتبي ما وجدنا عليه إطامة من تبعض أو لو كان شيطان يدعوهم إلى عذاب السعير فقد من شيطان فولا سيدي يأتيك الجوان يلد ليرو أيضا لاني أو لو كان شيطان أو لو كان عباؤهم لا يعقلون شيئا ولا يعتادون فقد كان بابا مصابي شريف لا يعقلون شيئا وهنا كيف ولا يعتادون bẹ́ẹ̀ ni wọ́n sí lórí ìmọ̀nà wọ́n yìí sí bẹ́ẹ̀ tó ń bẹ́ẹ̀ àwọn èèyàn lẹ́yìn ẹwà gbogbo ẹ̀yìn lójú tó pé tọ́lọ́ sọ ilé bó ṣe rí rèé wá à ah, ó lè lọ́wọ́ yín but àwọn ṣéwù àwọn bàbá wa lápàtà àwọn wọ́n ṣe náà bẹ́ẹ̀ tí wọ́n wọn àmọ́ ni à wọn àmọ́ ni tó bá ti ta kọ̀rọ̀ kò ní orúkọ méjì dẹ̀ ní àdàpọ̀ méjì wọn àmọ́ ṣe náà ni torí pé wọ́n ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe ànábì àìṣe lè jáde látọwọ́ wọn. gbogbo tó bá gbé àlùkù ní wọn máa ọ̀rọ̀ ṣe kò ní máa fi làákàyè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ kò ní máa fi gbá dànù. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó bá jẹ́ pẹ̀lẹ̀ ní alùsùn náà jàmáà nínú àwọn nǹkan tí wọ́n bọ̀ dì mẹ́rin wọn lẹ́lẹ̀kẹ̀tọ́ ni wípé alùsùn náà wọ jàmáà ti láàyè tẹ̀síbúná ilà fírìkọ́tín bí àìníhà wà láàyè tẹ̀síbúná ilà ṣàkùtín muayyana bal nisbatuhum ilà sunnati wa sana. nukta yẹ kẹta ilé gbogbo ẹnikẹ́ni tó bá pẹ̀lẹ̀ ní alùsùn náà jàmáà láyé tẹ̀síbúnà ilẹ̀ akérèkọ́ ti ń di àìní ha wọn àní máa ṣàkí ti ara wọn sí ìjọ kan wọn àní máa ṣe kíni wọn àní máa kí àkí ti ara wọn sí ìjọ kan wọn láyé tẹ̀síbúnà ilẹ̀ aṣáfìkì mu àyànà bẹ́ẹ̀ ni wọn ni wọn ṣàkí ti ara wọn séèyàn kan ó ṣe pàtàkì tí ọba máa jẹ́ àlùfáà jàmáà ó ní káàfi ti ara ẹ̀ tíjọ kankan. bẹ́ẹ̀ ló ní káàfi ti ara ẹ̀ sí èèyàn kankan kò ṣe ṣéwù kan kò ṣe wòlíì kan báàlù ní bàtù ibi tí wọ́n sàfi ti ara wọn tó yẹ kí wọ́n pẹ̀lú ní túnà òun náà ní kí ni ìlà túnà túnà náà bá sàfi ti ara wọn sí wọ́n sálàfin ọmọ àti àwọn ẹni síwájú wa ìjọba sàbíkì àwọn tí nìyẹn tó bá fẹ́ jẹ́ àlùkùn náà kò sí ìdìkan tí wọ́n ti kalẹ̀ tó àti lọ́gbà rẹ́jísà wà á gba nọ́mbà la abadan abadan ó ní ó ní láti gba rẹ́jísà ó ní láti gba nọ́mbà lọ́dọ̀ yẹn kan wà á gba fọ́ọ̀mù wà á rẹ́jí la torí wípé àdìọ́kà tọ́lọ́wọ́ fẹ́ ká ní ni ètò àṣemí bàrẹ̀ sí òun náà ní súnà ìtò jẹ́ ọ̀rọ̀ lọ́dọ̀ gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ní súnà òun ẹni tó bá sọ̀rọ̀ àdàkù kílẹ̀ rí kìíní kílẹ̀ rí ẹ̀ ìmọ̀ tó kìtà wọ̀fí súnà mú ẹ̀rí wá nínú àkìtà mẹ́rin wá nínú tó bá ti fún lẹ́rí alhamdulilá yóò jù wọlé àwọn gbogbo ẹni tó bá sàfi ti ààrẹ títí kọ̀ọ̀kan tó ti ara sí ẹgbẹ́ kan subhanallah kò sí gbogbo ìròrí tí ó bá rò yóò máa rò ó tó ṣe wípé kò bọ̀rọ̀ ẹgbẹ́ tó ń ti ara òtítì yẹn. ó máa gbìyànjú kó ṣe pé gbogbo nǹkan tó máa fẹ́ ṣe wípé tó gbọ́ nínú tí wọ́n kà fún kìíní yẹn rinlẹ̀ dáadáa ìmọ̀ fi Qur'an wọ̀ fi Sunnah ìmọ̀ nínú méjèèjì ẹ̀rú máa bá ah, máa ṣe kìíní kò ti nǹkan táwọn ẹgbẹ́ wa lórí báyìí kò ti yìí gbogbo àwọn tó bá ti kó sínú ẹgbẹ́ rí wọ́n sọ pé gbogbo tó bá pè lálùkù náà kò ní àfíìsì sára kankan ju ara kíni lọ ara tún náà bẹ́ẹ̀ ni bákan náà wọ́n ní àfíìsì sára èèyàn kan ju ara tani lọ anabi muhammad sallallahu alayhi wa sallam tí a lè fara tànábì kóròdù bí ọlọ́ni wà mẹ́yù sí ìrọ̀súl fàkọ́dí àtọ́ àlà àti tẹ̀lé ó ni ó tẹ̀lé ọlọ́run ya pọ́lọ́ ní wàmí yá àti láàá kọ́lọ̀ tó wọ́n sílẹ̀ ní aláàkọ́lọ́ ní wàmí yá àti ti ya pọ́lọ́ tó bá yá kpọ nábì fàkọ̀dìdọ́nà dọ̀lẹ́ níbẹ̀ ti nù pátápátá ìyẹn ló fún ànábì ní gbogbo ọ̀dáńtìtì ìyẹn ló fún ànábì ní gbogbo tẹ́lẹ́rìtì lọ́dọ̀ pé mọ́nà àtọ́ àmì ẹni bá tẹ̀lé ní ànábì dákàlẹ̀ jẹ́nà wà lùjẹ́nà wà mọ́nà àtọ́ ní ẹni bá tẹ̀lé ní olóṣèlú o lẹ́yìn ànábì ìtàlẹ́ ní tó ní ọtọ́rìtì yẹn má ní ní pé káwọn ọmọ wọn fúnra oríṣiríṣi ló wá pọ̀ táwọn yẹn tí wọ́n hun kalẹ̀ fúnra wọn nínú rọ́ ìmọ̀rin sáàtì máa tẹ̀lé gbogbo tí ṣé wùwá bá sọ ìyí tí ṣé wùwá bá ti sọ yẹn òun náà ní kánà fẹ́ tó pé ṣé wùwá ti dé kò ti gbogbo ti di gbogbo ti di fáwọn yatakalla fọwọ́ ṣàìtọ́n yatakalla táwọn pé ṣàìtọ́n ló ń sọ̀rọ̀ yẹn ìgbà ní alùsùnà ìfàbí ti alùsùnà kára kí ni ara súnà ní nígbà wá sọ pé alùtọ̀rí kọ̀ ẹ ṣe ní ìgbà wọn sára nǹkan kan rí tó bá ní tìjà níyà ẹ ṣéwù kọ́dírì Jẹ̀yìnlání tó bá ní ṣàzùlíyà ó tàbí kẹ̀kọ́ ara ta ní rífà ní àwùjọ ìníyẹn ní ẹ má rí pé ṣáàbìlì ti lọ́rẹ̀ àánú àwọn wà tó fi jẹ́ ogun ẹ̀jù fọ́ fọ́ọ̀rọ̀ àwọn tipẹ́tipẹ́ gbogbo àwọn irú báyìí kò sí tó lè ṣe kí ni kò tó lè gbà ní anything yóò di ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe yẹn yóò padà di lọ́wọ́ kò sí bàbá ṣe ń kọ̀ǹsídà interior ẹ̀sìn fẹ́ bẹ́ẹ̀ lẹ́mọ̀ kọ̀ǹsídà bẹ́gbẹ́ yìí ṣe gbé kalẹ̀ tẹ́ fẹ́ ṣe eléyìí kò yọ ẹ̀sẹ̀ kanlẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe ní ìfà ara wọn sára ẹgbẹ́ kan ni gbogbo ẹnikẹ́ni tó bá ti kí ni tó bá ti ṣàfihàn ara wọn sára ẹgbẹ́ kan gbogbo ẹni lè bá wí fún ẹlòmíì láníyàn tó pẹ̀lú àníyàn tó dáa nínú ẹbí ṣe kìíní yẹn àmọ́ àníyàn tó dáa kò gbé ìjọsìn tí ò dáa àníyàn tó dáa ò ṣe kìíní kò gbé ìjọsìn tí ò dáa àti kíjọsìn dáa ìyẹn ní ìtìbá òsùnà ìtẹ̀lé súnà nábì ló ń ṣe kìíní òun ló ti ṣe pàtàkì fún wa gbé ìlànà ìlànà tó gbé kódà tí wọ́n bá ń gbé gbági láàrin ìgbọ́ta tó ń fò ọ̀tá kéèkì ibi tó ń gbé gbági yẹn kọ́ ni fún ọmọ wò but tàbí ká pè kí ní ẹ̀dùn ṣe kí ni ó ti fẹ́ tako ìlànà ó ti fẹ́ tako ìlànà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n ń rìn ó ti fẹ́ tako ìlànà tó ń kalẹ̀ yẹn ni wọ́n máa sọ

ó kìlọ̀ fún wa nínú àwọn nǹkan tá mọ̀ kíkí ni àwọn nǹkan tá pè ní ẹkún tó ọlọ́ni ìnàlẹ́bínà farrakú dínà hùm wà káànù sí àárín kúlò ìsbín bìmọ́lẹ̀dé ìs fàṣọ́n ọlọ́ni ìnàlẹ́bínà farrakú dínà ẹ̀rọ àwọn tó ti pé wọ́n pín ẹ̀sìn wọn kúlò ìsbín bìmọ́lẹ̀dé ìs fàṣọ́n gbogbo ìjọ kọ̀ọ̀kan nínú wọn ní kàkùnmà tó lórí tó bẹ lórí ẹ̀ dọ́ọ̀lẹ̀ tẹ̀ka kiri pé wà á tẹ́ tí mo bí hábìlìlá ìjẹ̀ ní án wọ́n lẹ̀ tẹ̀fàrakù ọlọ́run fẹ́ ká so papọ̀ ká mọ̀ kékeré ká mọ̀ pé yà torí pàtí ti ara ẹni sálẹ̀ ẹgbẹ́ kan ọ̀nà tá ń gbà pera wa ni àmọ́ ìpàtí ti ara wa sí súnà ọ̀nà tá ń gbà kékeré tá ń gbà sóra wa papọ̀ ni. ìrìn oúnjẹ ọlọ́run pé tó bá dùbẹ̀ yẹn ayé ó ní ẹ̀rí àwọn àlùmọ̀ ní ànábì wọ́n padà pé ọ̀nà kí ni seventy two olú gbogbo wọn ní òwò náà àyàfi àwọn kan àwọn àwọn wọn ní iye olúwọ náà àwọn máa àlẹ́ yìí wà fàájì tí ń bẹ lórí ẹ̀ yìí àti àwọn mi gbogbo yẹn mú. la yantasibuna ila firqati bi'ayniha wọn kà fi tiẹ̀ sára kankan bẹ́ẹ̀ ni wọn kà wọ́n tó nǹkan bí sọ yìí gbogbo ètò bá wà á pé tó bá ń gbìyànjú àti ṣẹ̀sìn yóò dẹ̀ mọ in tó bá sọ yẹn o fẹ́ ẹ̀rí eh, ló máa fi ti in tí ò bá mọ̀ pé òun ò mọ yẹn ni torí kò ní kẹ́kọ̀ọ́ bọ̀kan tó gbà lórí in tó sọ yẹn ó dẹ̀ bá wà kíẹ́kù torí ọ̀rọ̀ ẹ̀sìn ni kò ní fi nǹkan kan mú lórí ẹ̀ tó o ti ní ah, ìkànnì àwọn ọ̀rẹ́ ní àwọn lọ́wọ́ àti àbá kan lábàá wájú wá àtúntà ẹnìkan lọ pé ánìkùnlá ẹ̀dàkùn mo níbèrè kan oníbèrè òní lálùbáríkà ìbéèrè ni mo ní ó tún túbọ̀ yẹ òní lálùbáríkà ó fẹ́ bèrè ìbéèrè lọ́wọ́ àwọn ilẹ̀ ìdáwà ìdẹ́lẹ̀ ìrọ̀jù orúkọ náà ní ìbéèrè kò bá pọ̀ sí òun ní o ó ní kíní kàtà kò pé à ìtẹ̀sọ̀ yóò kú díẹ̀ káàtó bẹ̀ là kò sọ bẹ́ẹ̀ ó ní òní ìbéèrè kò tá àtò ó ní ìbéèrè lẹ́sẹ̀ kẹsẹ̀ tó dé àlẹ́ bàbá yìí pé òní lálùbáríkà kàlùwà torí pé ohun ìgbà tó ń fi sọ̀rọ̀ yẹn bí ìgbà tó ti ń pé kòránù sọ̀rọ̀ ni nítorí báyọ̀ àwọn sábà wọn gbé lọ́wọ́ àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ànábì àtúmọ̀ béèrè lọ àwọn wàhálà àtúmọ̀ dàmọ́ra wọn wọ̀ṣàwírù hùn ti làámùrù ànábì àtúmọ̀ bá wọn ṣe kí ni wọ́n jọ máa fi ọ̀rọ̀ jómi toro ara wọn gbogbo àwọn abúrúkúmọ́ wà ní tí ó bá ṣe nígbà rẹ̀ àmọ́ alùsùn náà wọn àìgbọ́ ṣe nígbà ara wọn fún àkọ́kọ́ ńlá kí ni إلا سنة النبي محمد صلى الله عليه وسلم بلوغ لهم عبد الله abẹ́lẹ́ ọ̀pọ̀ ìkẹ́. ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí ká ní kódà ní àdìgbà ìṣọ́lá àdìgbà àdìgbà ọlọ́run kó fún alẹ́ nì. a ní ìtara ètè bẹ̀rẹ̀ kódà ká lè ní àwọn sáà láti kọ́ ọ̀bọ̀tẹ̀ ọlọ́run kí àsìkò ìṣòro ọbẹ̀ ẹni bá gbọ́nà ọlọ́run tó kó ṣe wá láǹfààní kó lò fún